ويل قادر للفرش والقدر وقد ما بقى يا رحمن فارحمنا وارفع بعفوك عن ذنبي وعن جرمي ووارث الارض لا يوالده ولا شريك له شريك الذي العباد مقيم الحدود وماشيهم ورزقهم أتى المماتعهم ينتم بالنعمه ثم الصلاة على المختار سيدنا المصطفى المجتبى المبعوث بالدين المصطفى المجتبى المبعوث بالوطن والله ما خاب ما يمشي على طريقه ومن جمع مدى والله والله وما السماء هناك والله والرحيم وما السماء هناك والله والرحيم وما السماء هناك والله والرحيم الحمد لله الذي أنزل على أرضه الكتاب ولم يجعل له عوجا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدنا ونبيك محمد بن عبد الله خير وعلى آله وصحبه أجمعين وبارك فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لم أعلم وانفعني بما أخلف وزدني علما اللهم اغفر لي خطيئتي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني أنت تقدم أنت المؤخر وأنت على كل شيء قدير اللهم اكفني جد ونفسي وعندي وخطري وكل ذلك عندي اللهم اكفني ما قدمت وما اخرت وما اسررت وما اعلنت وما زعل به مني حتى المقدم وانت الاخر وانت على كل شيء قدير يا رب الجلال لن يوفق tó dọ̀la ẹ̀yà gbẹ̀gbẹ̀gbà lórí gbogbo mùsùlùmí fún àlá ìhádọ́wọ́ tààlà àyàkóníkà àti èyí tààkàtà ilé náà tó rọ̀pọ̀ mọ́ ìfẹ́ tàbí ló gbọ́dọ̀ ṣe àtìjẹ́rí ìjọkan ṣoṣo ọlọ́run àti ìlẹ́tọ̀ọ́ sí ìjọsìn lórí nìkan láì ní máa kankan pọ̀ mọ́ nínú ìjọsìn àtìjẹ́rí ìgbésíṣẹ́ àdẹ́gbẹ̀wà wàhálà sọ̀rọ̀ lọ́rùn àríwá láì wọ̀n láti gbogbo àgbáláyé pápá ìrìn àbàjá ló bẹ̀rẹ̀. Àtìjẹ́ òṣìṣẹ́ ẹ̀yìn àti tọrọ ìjẹ́ àti ìjẹ́ fún àdájúwà Mọ̀hálà ọ̀rọ̀ ọ̀rọ̀ àríwá àríwá sọ́lá àtàwọn aráàlé ẹ̀ àtàwọn sọ̀hálà rẹ̀. Abẹ̀rẹ̀ tọ̀sí ìtù ní pẹ̀lú gbólóhùn ọba ọ̀tọ́lọ́hùn àlùmáà ní káwọn ìjẹ̀lẹ̀ sọ á ń pè àkólóbi lẹ́nu tàbí ìrìn àbíyí ìṣẹ̀kọ́ ìwọ̀jí nínú àmúbíní wà lẹ́sìkì wà lẹ́sìkì ìsìnlẹ́nu ọ̀rẹ́lẹ̀ tí náà lápá àìkú bẹ́ẹ̀ jẹ́ra ìṣọ́nà nígbà tó abẹ̀rẹ̀ tàbí ìtọ́jú ilé ìwòsàn tó ti ọ̀màdán lọ́jọ́ àkọ́kọ́ àtúntìpalẹ̀ náà ọlọ́run náà ìtìpalẹ̀ náà ọlọ́run àmọ́ńgbà tí ọlọ́run ti jẹ́ ìjọ́kì ìjọ́kì abẹ̀rẹ̀ tàbí ìjọ́kì ìjọ́kì ìjọ́kì adúgbẹ́gbọ́lọ́run èdè jíma ẹlẹ́gbẹ̀ẹ́jì nínú ọ̀rọ̀lọ́n ọdún ìfọ́sín fọ́sísẹ́fún ìjìyà ẹgbẹ̀rún ọdún tó lé ní inú àti lẹ́ta ilé àádọ́ta ọdún bánà ní ìṣú kíra láti mọ́ta ìtọ́sílò ìrìnà tó ṣe déédéé 2022 nínú káàkiri lọ́gbà ọ̀rọ̀ òdídà ní ọ̀rọ̀dọ́n ló pé ẹlẹ́ẹ̀kẹwà nínú àṣà náà ní pé a máa ń gbé ọ̀rọ̀dọ́n ọgbọ̀n ní tó pẹ́pẹ́ lọ́kàndínlọ́gbọ̀n tó lẹ́wà méjì àti lẹ́wà tó láì tọ́lọ̀wọ̀ bá pé káàlù oṣù ní ọjọ́ kọ̀ọ̀kọ̀lọ́gbà. Adúgbẹ́ fún aláàtúgbé àwọn abẹ́lọ́ ilé ààrẹ nínú àwọn ènìyàn tó jẹ́ pé pàtí abájú lè gbèjì àkọ́kọ́ lẹ́wà àkọ́kọ́ yìí yóò wá ọwọ́ sí ọ lẹ́yìn iṣẹ́ olóore ọlọ́mẹ́jùlá ọlẹ́ òrùjú àti kíkọ́ súsú tí mọ́kànlọ́pọ̀ ẹ̀rọ ibi àwọn iṣẹ́ olóore nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́mẹ́jùlá nínú iṣẹ́ olóògbé níbi ààrẹ gbígbà ìrùn kíkí yíyan lọ́sílà lóòrù ọ̀dọ́ ìrìn pé òṣìṣẹ́ gbígbà lọ́sọ̀rọ̀ àwọn àdàlẹ́gbà àdáyé ní ẹ̀sìn máa ń bá wọn máa ọ̀nà ayé ní wà náà lẹ́yìn ìjàmbá tó bá sí ní ìrùn ìnáyẹ pẹ̀lú ìgbàgbọ́ ọlọ́ ní àṣìlẹ̀ wà ìsáàbá àti ìrìnkí gbogbo kàláàdá ilé lójúlọ́lá rúmá tàbọ́dá màrí kúlá ọlọ́run àkúrí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ síwájú ọlọ́jẹ́ bá ti lé fún dáadáa níbi kíkà

nípa nílànà ìṣòro ìtàwọ̀gbà ó ní àwọ̀pọ̀tò sáàrì ní pàtàkì ìṣọ́ àgbàtí rọ̀gbọ̀gbà àjùlọ ẹlẹ́ẹ̀kẹta ti fẹ́ fọ́nà tàbí àti ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àjùlọ ti fẹ́ fọ́nà sọ̀rọ̀ àgbà رضوان الله عليهم أجمعين Abáríká ìrùkápò rọpapọ̀ sáábà àti lọ́tún lórí àwọn mùsùlùmí ẹlẹ́kẹta. Ọlá ní pé wọ́n dáhà lọ́wọ́ láàrín àṣọ́rọ̀ àbàná àrùjọ́m ìrìnkútù ní àbùkù àkọ́kì máa. Ọlọ́run fún ara rẹ̀ ti ká lára ẹ̀rù ní àwọn sàábé inú àwọn tíra tàbí ìrìnlẹ̀ láwọn òṣìṣẹ́ ọlọ́ tó ti lọ lágbóhá lọ sí ohun tí wọ́n fi pàtẹ́ Ìwà àwọn ilé tí a kìí sí ní àdọ́ta ààyà ìkẹ́ǹtẹ̀. Ọlọ́dẹ́dá nígbà nígbà tó ń fi ń bàwọ̀ ọ̀rọ̀ wà mọ̀lẹ́gbọ́n ilẹ̀ ìjì ìròyìn àwọn pàápẹ́kùn fún wa àpòjúwé tó fìlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn pa wọn tó ti wà náà lójú ti nínú ìsọ̀rọ̀ níta lójú nínú tí a lè rí nínú ààyà yẹn olówó ń jẹ́ ká tó máa lọ sínú àwọn àyà kùránù ní tó yàtọ̀ sí àyà tó kàn ìdínà sọ́rọ̀kùn pàtàkì láti àwọn lọ sínú sọ́rọ̀kùn ìpapọ̀ Sura 2 àyà 74 Sura ẹlẹ́ẹ̀kejì àyà ẹlẹ́ẹ̀kẹrìnléláàádọ́ta ayà ẹlẹ́gẹ̀rẹ́ ní àádọ́rin 74 ogún mẹ́rin ó dín mẹ́wàá ayà ẹlẹ́gẹ̀rẹ́ bàbá olùkọ́ 74 a ti sàlàyé ayà ìlànà ṣókí ayà ẹ̀yẹ nígbà tọ́lọ́ ní ìgbàkọ̀ọ̀kọ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتمتع منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الأنهار وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون Ọlọ́run lẹ́yìn wá gbà náà láwọn ọ̀rọ̀ tó ti ṣáájú ọkàn àwọn ìyẹ̀wú ní wá lè gbogbo gẹ́gẹ́ bí òkúta bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ó tún lè ní òkúta lọ pẹ̀lú pé àwọn máa rí nínú àwọn òkúta àwọn àpáta tó ṣe ní pé omi adédé farasàn jáde nílẹ̀ ìṣẹ̀lẹ̀ ro ó ń bẹ nínú wọn tí ó dédé tàbí kó fọ́ omi ó sì jáde nílẹ̀ àwọn àfiwé àánú sílẹ̀ ojú láàánú ojú àánú ilẹ̀ ojú ti fọ́. ń nínú àwọn òkè nínú àwọn àpáta tí máa déédéé wọ́jú rẹ̀ tàbí tí ó dúró látara àpáyẹ ọlọ́run látara ọlọ́wà ní wọn máa ń lọ òkè wọ́n fi lé àmẹ́ sáàmẹ́dún ọlọ́wọ́ bá ní ìgbàgbé kò ní òun ṣe nípa gbogbo táwọn ẹ̀rú bí ṣe iṣẹ́ àti òkè ẹ̀rù níwà òun ni wọ́n sọ lọ́rọ̀ àwọn èyí tí wọ́n sọ lọ́rọ̀ nípa àwọn ọ̀rọ̀

ọlọ́run ní ẹ̀ àwọn lọ́wọ́ wọn wà ní bíbí báyìí ẹ̀yìn ẹ̀dá mẹ́ta fún ọ̀tẹ́ dídá alẹ̀ ló àwọ̀ rẹ̀ méjèèjì lóhun ní mo kẹ́ ìgbà ẹ̀ṣà ipò kẹ́yìnfà yàṣà tọ́lọ́wọ́ bá ń da ọ̀rẹ́ sílẹ̀ fẹ́ni tó fẹ́ láti fi gbọ́n ṣùgbọ́n fún àwọn tó jẹ́ pé ilé ayé ní nǹkan ni wọ́n wà máyà bá tó ṣèrò ìrẹ̀lẹ̀kayáàtà tó nira àwọn tí wọ́n alẹ́ ayé máyà ìtumọ̀ rẹ̀ gángan ni pé wọ́n gbé ọlá fún ìṣẹ̀ ní ayé tó ṣèrò ìrẹ̀lẹ̀kayáàtà tó nira wọ́n gbé ọlá fún ìṣẹ̀ ní ayé wàlẹ̀ ààrẹ̀lọ́tún wọ́n ìlú wà olóṣòwòrè ìjẹta ìjẹta wà abẹ́kọ́ tí ò ní san láìlẹ́. Àwọn tó ẹ̀fà ayé ni wọ́n wà máa yá ayé nìkan ni wọ́n ń fẹ́. Kẹ́yìn fàyẹ̀ṣà, mo ní fẹ́ ni tó bá fẹ́ láti pa àtúntọ́ sílẹ̀ sí ìrìn náà ní lọ́bẹ̀ ìgbà. وإن كان يؤمن العاقبة عجلنا له فيها ما نشاء لمن sọ́rọ̀ seventeen ọlọ́ni ẹni tí bá ń wá kánjú ìdí lé ìlè kánjú ayé lọ́nà ń dàpè bẹ́ẹ̀ pípé jò ní ìsan láyé tẹ̀bá ń fi jọ náà lórí ti ti káàdì owó ti gbà ní gbogbo àwọn bàbá adọ́fífà àádọ́rin ọdún lórí pé kò ní tó ṣẹ́jú kò tó yẹ ìrántí erílẹ̀ ìfẹ́ mọ́ ọjọ́ mú lọ bẹ̀rẹ̀ primary one wọ́n tẹ́ mi bàbá mi ló mú mi lọ ó bẹ̀rẹ̀ lórí ìfọ̀ báyìí tó ti one twenty kódà mọ́ wò nílé bàtà ti gbéra igi ìgbà tó ń bẹ ká tó dé sùkú wa lálàtì lọ́yọ̀ mọ́ ń wo bí mọ́ ń ní jọ́nà mo tún wúra ní mo ṣe wo ìgbà yẹn tàtà kọjá wa bẹ́ẹ̀ tábìlọ̀ yẹn sùkú wa lálàtì ibi àgbọn ẹ̀wọ̀n òrùgbà náà bá Kò gbà mí ní ìṣẹ́jú àyà kan tí mo fi kankan mi ní kò. Nígbà tá a wà ń primary one orí fọ́ mi títí níjọ́ náà tí wò báyìí nìyí. Obìnrin ni àgbà àmọ́ ṣe tí láti mọ̀ pé ilé ayé máa ń ká nàìjíríà Àwọn ní ẹni tí wọ́n wáyé kan jù ọjọ́ ìrìnàrẹ̀ àwọn náà wà kan jù pé ní àwọn àjọṣọ́ nínú ayé kéṣe ogun tí wá láàfin èyí tó wù wá nínú tí ń wá yẹn àwọn àpá àwọn tá a bá fẹ́ nínú wọn àwọn àpá wa ní àwọn tá a fẹ́ pàánù àwọn ẹ̀rọ ní kílẹ̀ rí. Kúnlá jàǹdà láwọn jàǹdà lára ẹ̀dùnmọ́ ثم ثم جعلنا له جهنم جعلنا له جهنم inú náà ni ó lọ dé sí. Yóò wọ náà yẹn. Lẹ́nu lẹ́nu lọ. Lẹ́nu ìyókù lẹ́nu ẹgbẹ́. Yóò mú sábà máa fún màṣúrí inú. Àwọn èèyàn ó tún náà. Ìjọba lọ́kọ̀ọ́lẹ́ fún ọdún láàrin ìjọba. Ó bá tíjọ ọ̀kan tí a máa wọ́ná, àwọn tí a jẹ́ sálá fún wọn, ọ̀rọ̀ náà lè rẹ̀ o, ṣùgbọ́n ká sọ báyìí. Báwa sàábé ṣe jẹ́ sálá fún àwa náà làwọn ọmọ náà ní sálá. Ọlọ́wọ́ ní tí ìjọ kan bá wọ́ná, ìjọ tó jẹ́ sálá fún wọn níbi kúrù àti ṣe àwọn tó jẹ́ aṣáájú wọn níbi kíkọ́kọ́ lọ́wọ́ tẹ̀lé àwọn òkìkọ́kọ́ wọn ṣáájú àwọn àtẹ̀lé wọn ọlọ́wọ́ ní كلما دخلت أمة لعنت أختها àwọn tí ó jẹ́ aṣáájú wọn yẹn àwọn tó ṣe náà wọ́n wà ṣe pèdé wọn ẹ̀yẹ lẹ́ṣì àwọn lọ́nà Gbogbo díẹ̀. Gẹ́gẹ́ bá náà ṣe máa ń ṣàdúrà fún bàbá wọn pé ọlọ́pàá mi kẹ́ bàbá mi borí jù torí pàṣẹ rẹ̀ lágbàdú mùsùlùmí. Ọlọ́pàá mi kẹ́ bàbá mi borí jù torí dáadáa báyìí tó ṣe. Ọlọ́pàá kẹ́ lágbájá ọmọ lágbájá fún wọn. wípé ẹ̀yìn lẹ ṣáájú àwọn níbi iṣẹ́ láàájú báwọn ti wọ́n lọ sí pé kò wọn ó làánà wọn wọ́n tún máa dáná pé kó gbé wọn jì. Àjá ilẹ̀ tẹ́ ọdún bí iná jẹ́ ní àrùn ọ̀lẹ́ kùkọ́rọ́mù ní òòlẹ̀ ọ̀bẹ̀lá. ربنا هؤلاء عليهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون عرف اوكي في ضرب الجنة آية آية Suratul A'raf ààyà ìdílógójì ṣúrásẹ́ máyà tàbí lọ́gà tí ṣùgbọ́n láti bá ti mú àwọn ìfẹ̀síwájú ẹ̀sìn máṣàrà. Bóyá حتى إذا استارقوا فيها جميعا أمدا ومنازلنا ولدا Ọjọ́ pọ̀ ọmọ náà, wọ́n náà lọ sábà dà wọ́n bẹ́ẹ̀ ọlọ́run ní títí títí aláàtọ́mọ̀ alùpàá títí tí wọ́n kù ṣe kí ni wọ́n fi wọ́n bẹ̀ tí gbogbo wọn wà pé kí sílẹ̀ tí wọ́n mú ṣẹlẹ̀ فَتَفَارَقُوا فِيهَا جَمِيعًا قَالَتْ أُخْرَاهُمْ لِأُولَاهُمْ رَبَّنَا هَٰؤُلَاءِ أَضَلُّونَا Wọ́n máa sọ nípa àwọn tó ṣáájú wọn wọ́n lọ́sẹ̀ tó ní ẹ̀ ń tòrò. Ìgbàtúrọ́ wá tó wà ní olúwa wọ́rùn-ún. ربنا هؤلاء أضلونا àwọn wọ̀nyí ni wọ́n sọ àwọn ẹnu àtọ̀gbọ́nà àwọn ni wọ́n nu àwọn àwọn ni wọ́n ṣí àwọn lọ́nà nítorí náà àbí ìlú àdáàbà lè ṣe ìfà mìíràn náà àti pèlé ìyà ní kó o ṣe fún wọn nínú ọ̀nà mẹ́jọ jẹ́jẹ́ irú ìyà kan náà làwọn ó jẹ tó báwọn ló ṣì wọ́n wá náà fẹ́ràn ṣe gbolè láyé tí wọ́n jẹ oríṣiríṣi olè níbi ìbàjẹ́ bàbá àwọn olè jẹ nínú iná tó bá jẹ́jẹ́ ẹlẹ́nu ṣe gbé mẹ́fẹ́ fara pé fẹ́fẹ́. Hmm? Màṣá fẹ́fẹ́. Ṣọ́mọ̀rẹ́ ẹ̀hẹ́n. Ẹ̀sùn àkókò wà bẹ́ẹ̀ lọ. Tó bá jẹ́ pàrọ oríṣiríṣi ìgbà ni wọ́n jẹ́ mẹ́. Onígun bẹ́ẹ̀ àkùnà bẹ́ẹ̀. Wọ́n bá pọ̀ bẹ́ẹ̀. Nígboro oríṣiríṣi

ṣùgbọ́n ìbàjẹ́ tó bàbá mi rẹ̀. Sábà ronú pé for administrative purpose fún ètò nílé ìjọ sábà sí ìròrí wá sí òye kalẹ̀ ọkàn wá balẹ̀ pé ní ìdí dáadáa ni. Jésù ní ti ká pààyàn láti fi ó lóru káàkiri kẹta wọ́n jáde wọ́n fẹ́ sùúrù à ń bọ̀ ní ìlú òun àti ọlọ́nà à ń bọ̀ ní adé òwò ojú ọ̀nà tààrà tó yẹ káàdà wọ́n tó fi di wọ́n ní ẹgbà bẹ̀rẹ̀ kí ni bá ti padà lọ jáde ẹ̀rọ nígbà tó wá lọ jáde kí ni wọ́n ń ṣe ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ń bẹ̀. ẹ̀tọ́ wá tó kò wá ní ìlú ṣe kí wọ́n gbé wọn kú gúdù wọn bọ̀ kúrò kí ló fún ní ṣe pẹ̀lú pọ́pọ̀ máa ń. kí ni ìjọba àwọn lọ ebi ọdún ni à ń ṣe. lóòótọ́ sì ní bá ọlọ́pàá ọ̀sán ti bẹ́ gbogbo wa ni ó dà kúndùn sí wa. òun àwọn wáyé wọ́n bá ṣe ọ̀rẹ́ jẹ́ wọ́n kò sójú wúwo. Ṣébẹ́ ilẹ̀ ń sọdún ẹkùn síra ń lára. Ṣé bàbá ń sọdún lé àmà ń fẹnu sálábẹ̀jẹ̀ yí lára? Bàbá Mùsùlùmí ti lọ yí ti bá bọ̀ láti ibi. Àgbàbá ń tún lúkà ń sọdún káàkiri pálá mẹ́jẹ̀ta fi yí lára. Pálá ń jẹ nípa àwẹ̀ lágbàá ìpé gbogbo àwẹ̀. àbí káfí ẹ̀tí wọ́n ṣe jínú káfẹ́ ní tí èṣe mùsùlùmí kó wá ń jínú tó ń gẹ́sẹ̀ ẹ̀tí mọ̀ ẹnìkan láwẹ̀ yóò tó ṣe nínú wàzáàtù ìgbẹ́ ó máa wà dàtọ̀ wá ó wọ mọ́ṣáláṣí ní ṣìgbò wọ́n jẹ oúnjẹ tó bá wọ́n ó wá ń I know they fear for months. So, who tell you they? I know they dey fast. No dey fast the way we dey fast. You dey do Ramadan, me dey do men. Sábà wà lókè ìjọba lórí à ẹ̀ ń dà Ramadan náà gba lẹ́ǹtì wọn wá sínú. Ìbá wọn gba lẹ́ǹtì wọn tó wá jẹ jàdù ẹ lóògbé sọ̀rọ̀ wọn lọ sí àwẹ̀ bọ́lá tó gbà mí. Ó lè bá wọn mú sínú tó ń darí lókè bí mùsùlùmí ti rí nìyẹn bàbá ń sọ tó léyá tó bá bá jẹrin inú ó dùn mí àdúsọ kóró kan bẹ níbi ìmọ̀ wò kò sí nǹkan àṣírí nínú Islam abẹ́rẹ́ bàbá ìmọ̀ bí láwà ní ẹ ti gbọ́ pé bàbá ìmọ̀ wọ ọdún yàrá ìlọrin gbangba ni wọ́n ti wo láwà kódà ní wọ́n ṣe orí mọ́ mi rí ẹwọ̀ mọ́ mi yí o kò sórúkọ kò sí bẹ́rẹ̀ o

oníṣẹ̀rẹ́ ìsáàmù rí pé kò ní rí ṣe ń tọ́kọ́ lábẹ́ wé láwọn àti tó ṣẹ̀ ìwé ìlú ó ta ilé òrùn Àwọn tí wọ́n bí lóde òní, àwọn onímọ̀ nípa gbogbo nǹkan àwọn àpá àtijọ́ jẹ́. Ṣùgbọ́n àbá àbáwà rí lónìí,

kuma ko wa man yatawakkal ala Allah fa huwa hasbuh kuma tuma Qur'an kuma be ẹni bá gbára lọ́dọ̀ Ọlọ́run ó tó ó ní ní ìlú kan bí kàrẹ́ ilé ìgbé bá lẹ́gbà kan lọ́ ṣe tẹ̀sí tẹ̀kúrà ni wọ́n lò ẹni tó sì fẹ́ ka tẹ̀kúrà ti lọ Ìlọrin láti bí ààrẹ oṣù mẹ́ta èyí tó bá ti lè sọ òfin fún wọn títí lọ ń gbà ń bẹ̀ òṣìṣọ́ Fúlàní àkójọ tó ní ó lọ fẹ̀ fún wọn mọ́ kárẹ́ ní ò bá wọn náà kí bẹ́ẹ̀ gbéra wọn èyí tó bá rí bọ́lé ń bẹ̀ náà ni wọn ni lọ́gbọ̀ngàn bẹ kò ní mọ̀ sí jẹ́ lọ́gbọ̀ngàn bẹ lọ́gbọ̀ngàn lọ́gbọ̀ngàn bẹ lọ́gbọ̀ngàn bẹ tó náà bá wá délé tí wọ́n jẹ tú fún ní lọ́gangan bẹ́ẹ̀ ònà wá ti pé lọ́gangan bẹ́ẹ̀ àwọn ará àti wọ́n wà pàdé kò ní bàtú rẹ̀ ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ tó bá ní jọ́bi àmẹ́sọ̀lá yé afá yóò máa kà mí. ìmọ̀ yẹn náà ń dà náà ó kéré àmọ́ rúhù tàbí ká sọ pé núrù tàwí ìmọ́lẹ̀ ìwọlọ́ ọlọ́kùnrin wà lẹ́nu wọn omi wọn ti ń borí àwọn ìlòṣìlú nígbà náà lọ́bàjọ́jà torí pé àwọn òṣìlú náà ní idán yẹn láwọ́ kó náà ṣe ní ṣùgbọ́n ìmọ́lẹ̀ tó kàn sẹ́mi ẹ̀ nípa pé ọlọ́run ò pé méjì yẹn tó ní ó jẹ́ ìrànlọ́wọ́ fún tí ó fi gòrì àwọn náà wà mọ̀ká ó ti di ẹni tó jẹ́ awọ gangan àràbà báwo ló ṣe lè bá ẹmẹsẹ̀ yìí báwo ló ṣe lè bá jà ọmọ èrí wọn bá ti tí àràbá ti bí rẹ ní lọ́dọ̀ rere wọ́n láìláìlá láàtọ̀ òun ṣe yẹn tó ti gbọ́kẹ̀ rẹ̀ pé alákòóso ṣe lọ́dọ̀ rẹ̀ tó ti gba díẹ̀ tó yẹn yóò mú orí wọn pé kò yé bẹ́ẹ̀ tó kò mú yẹ ká náà ó lẹ bá tí wọ́n ṣe ẹ̀rọ ẹ̀rọ kìí ṣe tó ìwọ mímọ̀ yẹn bá ti wá ń dé ẹni tó bá gba tọ́lọ́run ló lóòótọ́ àti lódodo yóò mọ̀ jùlẹ̀ yóò mọ̀ jùlẹ̀ fún àtúlélẹ̀ yóò dá yóò kílẹ̀ ní ọlọ́run tó láti yóò kílẹ̀ torí pé ọlọ́run yẹn ló ń wá olẹ́dọ̀ ní ìtòní bọ́lẹ̀ bá wọn kan sì sórí gbogbo lóní òun làwọn jẹ́ wọn yẹ àlàáfíà ìlú ọ̀rọ̀ àdàbí ìgbésẹ̀ ìfẹ́ sí tó bá ń tó máa ń tẹ ìpẹ́ yẹn ìdájọ́ ṣẹ̀rí àdúrí ẹ̀ bá dára rò fún ẹgbẹ́ òṣèlú ò bá máa kí o bí wọ́n ti ń tẹ ìpẹ́ yẹn ó ti yọ wọ́n kú òní dáírọ̀ ìmọ̀ gbogbo ẹni máa ń jẹ ìlọ́wọ́ pé ṣe ẹ̀pẹ̀ nìkan ẹni mẹ́kọ̀ kò bá àjọ omi ló gbé lẹ̀ tí wọ́n ń wò kò bá àjẹ́ àwo ló gbé sílẹ̀ tó wá ní kí wọ́n lọ pé ọmọ tí ò sí ọkùnrin àwọn ọmọ tí ò sí bàlágà tó wá ò sí lórí ń bẹ̀. ìbá àjọ jíjí jẹ́ pè ní glass ní wo ẹ́ náà wọ́n àtibá àtijọ́ kiri ní ó lọ ṣe àbò ẹ̀mọ́ àbọ́ṣẹ̀ ẹ̀mọ́ tí ó ní ọyẹ là. tẹ̀sùbá yẹn ìbá àjẹ́gbé ní sáà tàbí náà ní ń wò kódà tó jẹ́ kùránì ní ń wò tó ẹgbẹ́ yẹ nǹkan wò kù ní jẹ́ mùsùlùmí mọ́. àmọ́ ẹnu wa ò ní ìgbà láti pè ní kébèrè àyàfi pẹ̀lú májẹ̀mú kan kí ni májẹ̀mú náà ó là ń pè ní ìkọ́ mọ́tò rẹ̀ ó jà ibi àṣìṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́dà sí rẹ̀ yẹni ni ìwọ gangan ló ṣe lè pé ó sì dé ń jọ àti káṣe jẹ́ pé nǹkan ọmọtìrì hújà tí máa ń pè nǹkan ọmọtìrì you establish the evidence against him a fi ìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ fún pé tó ń ṣe ìgbé ọkọ̀ ní Islam tó bá ṣorí kúnkún lẹ́yìn tọ́rọ̀ yẹn ti yé kò ní jẹ́ mùsùlùmí ọ̀fẹ́ ìṣàkíkì rọ̀

ومن شاكك الله ورسوله ẹni bá yapa ànábì mẹ́lì ṣáàkìkì rọ̀súlá ó yapa òfíṣẹ́ ọ̀rọ̀ nígbà ìlà bàbá ìyá ẹlẹ́wọ̀n olùgbúgbà áyà tó ẹ̀stábíṣì rẹ̀ áyà tó ẹ̀stábíṣì kọmọ́tì lòújà tuntun pé mo kí bẹ́ẹ̀ èmi kí mo kí bẹ́ẹ̀ ṣe ìgbónà ẹ̀yìn náà bá ti sọ̀rọ̀ wàhímọ̀wọ́lá ìtí ṣéèkì mọ́ lòrùn ìsọ nìyẹn wàhímọ̀wọ́lá tí ṣéèkì alàlùbá ní ìsọ nìyẹn ṣéèkì oró tó mẹ́ta kọ lẹ́yà mẹ́ta láyé ẹni tó kọ kíra gangan ń pè kíra kíra ẹni fitna to takfir wàhálà bí àwọn tí wọ́n máa dédé pé èèyàn ní kéfèé ní lójijì tí wọ́n dá sílẹ̀ sínú ìjọ wa ẹni tó kọ́ bàbá burú ló wà ń bẹ ẹgbẹ́ bọ́dúrà ṣe ìkàrà ló bá ní. síra ni ó wá ń fún ṣe fúnù bá láàyè pé kò náà ó sọ ọ̀rọ̀ àkọ́sọ títí àná ó tún wá fún ṣe fúnù èmi ìgbé ìwọ náà tó bá mi sọ àkọ́sọ síbẹ̀. nínú ọ̀rọ̀ àkọ́sọ ẹ̀ wá ní kó o lè dédé pé mùsùlùmí èèyàn ti wọ́n ní kéde mi kílẹ̀ tí wọ́n ní kéde yìí tán máa yà wá àdìsí ọ̀rọ̀ pé mùsùlùmí tó bá rí mùsùlùmí gan tó ní kéde yìí ni ọ̀kan nínú àwọn méjèèjì ni ó jẹ́ pépè ìyẹn tó bá ní ẹ̀bá ní ṣe pèpè ní ìwọ lápọ̀lọ̀ ṣọ́ra láti yá àpapẹ̀gbẹ̀kan ní gbogbo tó wá pọ̀ ọdún sórí ẹ̀ tòmí bá ní máa sàbá yá nàlá ìmúlẹ̀dà lẹ́yìn tí mọ̀nà ti yé ọ̀yẹ́ tẹ́lì ẹ̀rọ yóò tẹ́lì àbí mo fẹ́ lọ mú igbó mo fẹ́ ra igbó kìí ṣe gbó mú mú ẹ̀dá sọ pé ẹ̀sùn tó lè máa ní igbó ó ti tó sí etí méjì ìtumọ̀ rẹ̀ ló túmọ̀ sí ẹja jíjẹ kò gúlè sómi ìdí tó fẹ́ ra ẹ̀gàn sómi bá lo ẹ̀gàn kò lè túmọ̀ sí gbó mú mú Tẹ̀sí ìrìsáàtì ló ti gbọ́ pé Mùsùlùmí lè ra gbó mi sọ pé gbogbo mọ́ ní ẹ̀sùn tó bá lọ mú ẹ̀sùn tí ó pa ẹ̀sùn tí ó wà máa dá kù sí gbogbo tí é yọ ẹ̀bá mi yẹ̀ wò ṣé ìràwọ̀ mi bá ibi sẹ́kàn yẹn wà mọ́ tó bá ní ẹ̀rùn tó lọ rẹ̀ wọ́n a bí èèyàn lọ ọ̀dọ̀ babaláwo náà tí ó sọ pẹ̀lẹ̀ ṣánlẹ̀ ó dùn tó bá wá jáde ni wọ́n ó kì tó bá gba ẹbọ wọ́n sọ ẹbọ tó kò tó lọ ọbẹ̀ ìyàbọ̀ tó wù yẹn dá lórí irú oṣù tó ṣe nínú tó jáde yóò sùn kíní kan tó wá tẹ̀lé ẹbọ yẹn ìkìlọ̀ yóò fi láwọn ìkìlọ̀ tí wọ́n fún nínú ẹ̀pẹ́lẹ̀ sọ pé kó náà wọ aṣọ títí lọ sóko yẹn nínú ẹ̀ wọ́n lè sọ pé obìnrin tó máa ń ṣe nǹkan oṣù kó má jẹ́ kó máa tẹ̀lé wọ́pó tí nǹkan tó máa ń ṣẹlẹ̀ tí ń jọ wájú wọ́n ní kò gba ìkìlọ̀ tàbó tẹ̀já dábàá ó sọ pé ah o ti o ti dẹ̀já kí ló ń ìyá ni pé <laughs> ìfúnwọ́n ti tí wọ́n kó mọ́ ṣe lọ ṣe ìtẹ̀lé má tẹ̀mù yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn tẹ́ lọ́wọ́ nǹkan lọ́wọ́ àwọn apá yẹn tí wọ́n tẹ̀ yẹn Yorùbá rẹ̀ ní ó tó jáde tó káwọn náà máa ń fàlà ní ẹlẹ́wọ̀gbà ní ọmọ tẹ ẹ̀fẹ̀ wọ́n fàlà pẹ̀lú ìka àbábẹ̀rẹ̀ ìka ilẹ̀ báyìí wọ́n máa fà tó ayọ́ tójú ọpọ́n wọ́n fa ẹyọ̀ fún wọ́n fa ẹyọ̀ fún ṣùgbọ́n àwọn oṣù ní ilẹ̀ òdo òdo ní méjèèjì kò ní nílà tó lè jẹ́ ẹyọ ọ̀sán lókè fún àlọ́pọ̀ pẹ́pẹ́ mẹ́rin láti lọ́kùn mẹ́rin lóṣù méjì méjì ìlú yẹn làwọn kan sọ pé binary system ní fa pé ní fa ní scientific and it is computational and Kútúbà ẹ̀gbọ́ tó ń túbà méje sí ìgbàgbà tó ń gbóṣe lórí gọ́ọ̀sì ìlẹ̀. Wọ́n ò jọra wọn gẹ̀lẹ́ pàtí wọ́n wéra wọn wọn kò ṣe pí ní ṣọ́tọ́ nígbẹ̀ bá ní ó jọ àwọn ìwọ̀n èṣe kan àwọn yóò padà mọ́wé ní ìwà wọ́n ni tó ṣe kéré kan lábúwé tó jọ àwọn lábúwé àwọn ìpùlẹ̀ pàtí fún gbogbo wọ́n jọ àwọn pèlè tẹ́gì ní àpọ̀wé àwọn ojú ojú ọgbà kò sí nínú Kùránì kò sí bẹ́ẹ̀ wọ́n fi rí ìwé pàgọ́gọ́ tí wọ́n tẹ̀lé lágbà ọ̀lọ́ exactly mo fi wọ́n sí Yorùbá yẹn lẹ́jẹ̀ ara máa ń pẹ́ kì í sẹ́ǹsì ni kéwù ni wọ́n ti kọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti mọ kéwù bẹ́ẹ̀ hàn wò in fact mo rí òkun dá méjì bẹ́ẹ̀ orókun dá nínú àwọn ẹgbẹ́ yẹn kíra ó rà nígbà yẹn àkúrẹ́ ni mo ti rà bàbá nǹkan pàtàkì àti àmì ìmọ̀ bóyá kọ́pà ẹ̀dùn òun mọ́ kí ó èmi dọ̀rọ̀ á ní. ọ̀gá wà mi ní ìsìn sí àti nípa Daniel ti Daniel yẹn wọ́n rọra ṣe níbi bàbá bá ń kíní ń lò kékeré wọ́n ya ya mẹ́rin yẹn tàbí a square ìfọ̀n mẹ́rin wọ́n wá pín igun mẹ́rin yẹn wọ́n tún wá fa ìbú ìbú they drew horizontal lines, I mean vertical lines, up and down and then horizontal line dividing the square into small squares orígun mẹ́rin yẹn wọ́n wá pín sí orígun mẹ́rin kéékèèké wọ́n wá kọ àwọn nọ́mbà òǹkà sínú àwọn ṣúà kéékèèké yẹn wọ́n pín sí tí ẹ̀ bá ti wá mú nọ́mbà kan ó wọ́n ti wá kọ tó tú sí tí ó lẹ́wà lọ́rùn ti pẹ́lẹ́ lọ́la yìí abúmáṣára ti bọ́lá èmi ò bóyá ọmọ ẹ̀yìn ògúndà àjọ́ǹda ògúndà méjì ni ẹgbẹ́ onígbò mo ṣe mọ́ kí ìwé wọn bẹ́ àwọn ní òbá ṣe ìwé rẹpẹtẹ ó rè kí wọ́n bí abúmbọ́lá kọ nígbà tó wà níbẹ̀ ó kọ àwọn ojú ojú mẹ́rin tó gbọ́n ẹjọ́ bá ń bí ẹjọ́ máa ń ṣe ìbá tí ó lọ láyé ìgbàkan tó wá lọ sí ms bishop tó bá dọ̀pá bí ui bishop ó ra àwọn ìwé yẹn tí wọ́n sọ ọmọ ojú oṣù yẹn wọ́n ṣàlàyé mọ́ wàá lọ bẹ̀ mọ́ fẹ́ sí youtube ní ìsìn ojú oṣù mẹ́rin ló fún ó gbé jáde lẹ́yìn kọ̀ọ̀kan fún ó ṣàlàyé ẹ̀ wọ́n tún ti amama lábọ̀ gẹ́gẹ́ tó mọ̀ pé àwọn ògbó tún kì í wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ ó clear kì ṣe ìta tó pamọ́ kankan very easy you can even do it man check it but no check it man sọ ilé rẹ̀ kùránì ní ọlọ́mọ iṣẹ́ oṣù ramadan láwà ṣáàrù ramadan ṣáàrù kùránì oṣù ramadan oṣù kùránì ṣùgbọ́n láyé kí kó ní bùkátà sí tó rẹ̀ lómi ọ̀tẹ́ báwo ló ṣe mọ́ torí wọ́n ti tàn wá jẹ́jẹ́ ilé ìkan tó yàn ò lè lò tẹ́lẹ̀ kí fi sákèbù ma ìnáwúrà rẹ̀ jọ pòfẹ́sọ̀ kan UI pòfẹ́sọ̀ computer science tó yẹ yìí mo ti nígbà tí mo wà bẹ́ẹ̀ tó ṣe comparison between odùnfà àti nínú computer architecture binary system ó wá explain díẹ̀ nípa hexadecimal conclusion ẹ̀ nínú in tó sọ ní pé káwa yóò bá tètè mọ odùnfà kó tó ń bá àwọn ìbòmù wa kọ́ wa èmi dẹ̀ fọ́ ọ̀sẹ̀ náà bẹ́ẹ̀ inaugural lecture ẹ̀ lè sọ̀rọ̀ ń bẹ̀ mo ní tó sọ yìí gbogbo kọ̀mpútà pàǹtẹ̀ ń ṣù èwo lógójì bá nìyà kọ̀mpútà architecture táà ń ṣe èdè professor AI ló wà ní àkùngbà yìí the number one researcher in artificial intelligence in Nigeria today according to Nigeria University Commission Professor Adam Professor Olatunji ọmọ àfihàn àkókò ń bí ó wà lákùngbà lọ bẹ́ẹ̀ lọ́wọ́ yóò sọ pé kò sóògùn kankan ọlọ́pọ̀ ní kí èèyàn lọ sùn tó ní mo rẹ́ nìkan náà tó jáde mẹ́rin ìjọ náà ọmọ aláwọ̀ ní àpá ara rẹ̀ tó ní necromancy jẹmọ́ ó ní ìtọ́bọ̀ sọ pé ká mọ̀ ṣe ní ká mọ̀ ń tẹ́lẹ̀ ibẹ̀ sí ìsìn calculation làwọn ń ṣe fún àpọ̀kan ẹnìkan ló fẹ́ fẹ́ kí ló ń sọ mí ń tó sọ ó dé mi mo wá ní sí ìjọ ní this is rubbish it's different entirely from software kò jọ

civilization ọkọ̀ tẹ́ palámù pé àbẹ́ ẹ̀gbẹ́rẹ́ gbogbo báwọn èdè ń ṣe sí ilẹ̀ ìfẹ́ àwọn bàbá wa náà lè nígbà táwọn èrò ní ìbọn sí àwọn bàbá ìlú lánàá kí ló dé tí ìbọn èrò wọlé ọkọ̀ tẹ́ náà ń pè yẹn ṣe bí nàìjíríà ló ní pọ́blẹ́mù yìí ẹ lọ fún àwọn àmì nàìjíríà tàbí tẹ́ ní ká àmì nàìjíríà ó fún mi ẹ̀yẹ lọ́jà ẹlọ́pàá ọgbà wọn bá ní ìlọ́ọ̀pọ̀ pẹ̀lú ọkùnrin ẹlọ́mọ pẹ̀lú ìlọ́ọ̀pọ̀ á padà sọ fún pé òkè jẹ́ agbógun gbòòrò pápọ̀ mi òkè lẹ́kú lọ àti ìdájọ́ kíríjì mo píṣọ̀ wọn black and white kò wọ ó kó àwọn sọ́run wọ́n ìbọn ṣakabula èèbó wá gbé ìmọ̀ ńlá tí wọ́n dé kò tó èké sọ sẹ́wọ̀n ohun ìmọ̀ yẹn ti ń dún bìjì wọ́n fi ń dúnú tí wọ́n fi ń pè ní ogun èkìtì baradọ̀ tó fún ìpèlè ogun kíríjì ohun ìmọ̀ èkó ni wọ́n gbọ́ sí àdúgbò túká. tí ìmọ̀ ní ọgbọ́n tó ń túká ohun ogun gbàgbé àtàwọn ìjọsẹ̀ méjì ìbára wọ́n fẹ́ sára wọn lọ́wọ́ àwọn ìbàdàn ìjọba àtàkọ́lẹ̀ ìgbà náà àwọn tí níwọ̀n yìí wọ́n pẹ̀lú ìtòríkú àtìsídẹ̀ mùsùlùmí náà gbọ́dọ̀ máa torípa àwọn bẹ̀rẹ̀ Yorùbá nation Odùduwà republic ni wọ́n fi bẹ̀rẹ̀ àwọn apá wá ní àlọ́ Odùduwà àìsorí bá àti Odùduwà kankan àwọn Yorùbá kan láwọn èso ọmọ Odùduwà jẹ́ lé Ondo State ń bí lọ́nà orí omi bẹ̀rẹ̀ ọba olúgbò olóhùn ìṣọ́gbò òdúdúwà olóhùn pẹ̀lú bàbá tó ọ̀rọ̀ pẹ̀lú ìdòdúdúwà lọ láàrùn pé kíní yóò mọ̀lé wọ́pù ẹjá ilẹ̀ ti ní ráàpá gidi kan kó wà lára wọn láyé It's not a matter of cultural identity, cultural identification. Láàbá ti ṣe wá sí àwọn àbá àkìrí pé àwọn Mùsùlùmí àtẹ̀lé yìí lọ. Tẹ́yìn bá lọ ẹlẹ́gbọ́n ti ẹgbọ́ orí, ṣùgbá mọ́ ti wá àti pé ẹ̀rọ orí. Ọlọ́mẹ́jà ọmọ. Ìtọ́lẹ̀ nìkan mọ́ ti ẹ̀kọ́ Ẹjá lè ìbáwọn èèyàn ti ti gọ́ é àwọn ọmọ ìlú. Ní àwọn ìfi bẹ́rẹ́dì kó wa lómi ọbẹ̀. Sọ pé bẹ́rẹ́dì ó rọ̀. Ẹ̀kọ tó bá jù sínú omi ọbẹ̀ kò lè fàá mú. Ẹ̀ẹ́fẹ̀kọ́ jẹ omi ọbẹ̀ àgbẹ́bà àbámọ́là. Ẹnìkan wá lọ ra bẹ́rẹ́dì ó ti bọ̀ mọ́ ọbẹ̀ yẹn. Kí ló jẹ́ rẹ̀ yóò kàn fàá mú ni? ìlànà ẹnìkan má fi búrẹ́dì kó wa lórí ọ̀sẹ̀ níbi mú búrẹ́dì àti búrẹ́dì ní má fi rúgbẹ̀ ẹjá pín ọbẹ̀ ìdí méjì ti ẹnu tèyé ló Tọ́lá ẹgbẹ́ ẹ̀kọ́ ṣe pàtàkì ó ṣe kókó torí ti máa ń wo YouTube ti ìta Facebook òbí bẹ́ẹ̀ yé mi lọ YouTube yẹn lé mi àwọn ọmọ wa míì lamẹ́ríkà ní òní kéṣe pẹ́ bọ́ bí èṣù àwọn fẹ́ padà sí nǹkan bàbá wọn tí a máa béèrè ìbéèrè tí wọn lè fún láńsà ìyẹn dábì ẹjọ owó ẹjọ mélòó làwọn kò ní láńsà torí pé kò lè yanjú ẹ lọ́tùkọ̀ àtẹ̀já gbàjáre wà lẹ́yìn ṣákìkì ìrọ̀súnlá fún láti látara dáadáa orí ọ̀rẹ́. Láwọn ní yunifásitì àwọn àwọn àjùgbẹ́ ìgbàmọ̀ tí wọ́n jẹ̀ kọ́ orin gbogbo wọn kó ẹ̀kọ́ ẹ̀kọ́ tí wọ́n ó ẹ̀kọ́ kólògbó ẹ̀kọ́ tí wọ́n ń ṣe ráǹdì báyìí àwọn ewé kéékèèké wọ́n wà áhò yẹn pé wọ́n bo wọ́n ṣe ewé kú ọ̀fẹ́ wọ́n wá ń jẹ́ rìn lọ sí gbogbo wọn òjíṣọ́ mélòó kan ni wọ́n dà mọ́ lọ́wọ́ gbàgbà àwọn ní wọ́n sọ pé kẹ́ máa sùn mọ́ bèèlè nígbà tí wọ́n débẹ̀ ló gbọ́ràn ní wọ́n lọ mú ọmọ bí nígbà tí wọ́n tó tẹ ló tẹ́ sí nígbà sọ nígbà tí wọ́n fẹ́ bá ń ṣòkò lé ní ìlú tàbí kí wọ́n sọ máa jẹ kọ́ gbogbo wọn wá tò wọ́n jẹ kọ́ àfáà náà wà ní òmùrà àfáà kan bẹ́ẹ̀ a tún pè kí wọ́n ló ń ṣe yìí ó ní òrùjà ọmọ Yorùbá pẹ̀lú orun kan ìwọ́n máa ń jẹ́ kọ́ńtìtì ó mọ̀ inú ó dùn wọ́n pọ̀ láàrin ṣe wáyé inú gọ̀rẹ́ wọ́n ti nítorí rẹ̀ ó o ọ̀rọ̀ yẹn tún gùn ogun èdí mo rí ní wọ́n láti iwájú central mosque yẹn tẹ́ ẹ̀ bá yà lọ báhùn èdè wọn sọ ìlọ sí station ní ìdáná kéèké mo wọ́n sọ fún mi bẹ́ẹ̀ ni mọ́tò wọ́n ṣe tò àtọwá láti èkó náà fún àwa ọmọ wa gba ìbẹ̀ yẹn lọ títí tó fi lórí ìtajà lórí ẹni jọ yẹn nínú àwọn àbá àtijọ́kòtò wọn ò kanlẹ̀ àti rúgbọ̀n ọláwọn wá jà fún Yorùbá mú lónìí jímọ̀ ẹ ní kí jímọ̀ ẹ̀wọ́n láwọn ń bọ̀ àwọn lọ sí kí lórúkọ jẹ́ abẹ́lọ ṣoṣogbo náà tán bá dé wọ́n gàrí wájú jímọ̀ ideology ló ní orí tí wọ́n bá ti pọ́pọ́ lè gbàgbé nínú ti bá ẹ̀rọ ẹ̀rọ náà mú ó kà kó òun jà fún wọn Yorùbá kò mọ̀ bóun ti bẹ́ẹ̀ lẹ́bọ You can, èèyàn lè gbégbá ọrẹ́kẹ́ pẹ̀lú oríṣiríṣi ìmọ̀ ló wà ìmọ̀ nípa ìmọ̀ jinlẹ̀ inú ìdúkọ̀ kan gòkè gbogbo ìlú tí ò bá ti fàyè gbàmọ̀ ìjìnlẹ̀ ó padà sẹ́yìn àríkà nínú Kùrán ìlànàbì Suleiman àbí ànábì Dáúdù fi borí àwọn ọ̀tá rẹ̀ ṣẹgbọ́. Fẹ́ẹ̀ni ẹ̀ntún ṣàkìrú. Fẹ́ẹ̀ntún ṣàkìrú ẹ̀yọ́ adúgbẹ́ ìyára lè yáúdà fún rírí ní jọ náà àwọn òbí ìmọ̀rin, òkò ní ọ́nlẹ̀. Kànìkànì ní ọ́npà ní arábà katapọ̀ tí ó bá ti lọ sójú ogun mechanic. Wọ́n mọ̀ ju òkú a hauling of stones. Pòlùwé, ọlọ́wọ́ fún onímọ̀ irin, ó wá ń fi rí rọ oríṣiríṣi nǹkan ogun kan tó fi borí àwọn ọ̀pá tẹkinọ́lọ́jì ló ní ẹ tí ó lọ́n sọ ọmọ òkú àpé bá fún yẹn tún bálé lórí ẹlẹ́pàpàrọ̀ sí ibi bá níbọ̀ káwọn lọ jù lọ́rọ̀ kan ṣá wà lẹ́yìn ṣáàkì fi ọ̀tún làmì bá àdìmọ́ tàbájà náà láwùjọ dáa gbogbo ẹni tó bá ya pa àtàmẹ́bì lẹ́yìn sọ́rọ̀ ti yé tán ní ìfọ́sílọ́ ní ẹ̀ wọ́yà tẹ̀lé ìrìnlọ́yìn ọ̀sẹ̀ ní wọ́n tẹ̀lé ojú ọ̀nà tó yàtọ̀ sí àwọn nípa tó òdodo. wọ́n ní máa sọ̀rọ̀ ńlẹ́. ó yàn lẹ́ ayò ní àdáadá kan náà. wọ́n tún ti ń yànnà. àwọn akẹ́kọ̀ọ́ sínú náà jẹ́ àgbẹ̀mọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí tó yọ kú òní ìsìláàmù yẹn lásọ́dá wípé pèǹkèkè pèǹdí àkẹ́kọ̀ọ́ ṣàlàyé tó rọ́ lè mọ́jẹ àrí àwọn bàbá nílẹ̀ Yorùbá tẹ́ jẹ́ àfá tẹ́jì jẹ́ mùsùlùmí jẹ́ jẹ́ jẹ́ dáadáa ìdí tó fi ń tẹ̀ gangan ni pé kò fẹ́ káwọn èèyàn ti pèpè rí ẹ mọ́ lọ sọ́dọ̀ babaláwo ẹ wá wò ní bí babaláwo ó nìkẹ́ lọ máa ṣe ẹgbọ́n lónìí máa ṣe tutù yóò nìkẹ́ lọ máa forí balẹ̀ ó ṣà torí náà àwọn náà kódà apá mímọ́ ọmọ lọ kọ láti dáàbò bo mùsùlùmí kúrò nínú kúfùrù tó lára tí mọ̀ ṣàdáyàn rí ẹ̀ ṣùgbọ́n nígbà tí ìmọ̀ padà ayé ló wá jùúlẹ̀ ìpé àṣọ́rọ̀ ní òye wọn lánàá tẹ́bá tí wá ṣàlàyé fún tó bá ti jùúlẹ̀ mùmù nínìyẹn tó bá wọn gbogbo mọ́ kèfèrí nìyẹn kí wá ní ẹni tó fún ẹ̀gàn tó fẹ́ ra ẹ̀gàn tó lọ fẹ́ dó tàbí tó lọ sí pé tàbí tó láàrin wọn gíga tàbó lọ èkìtì tàbó lọ jẹ̀bú tí wọn náà tún tí wọn ṣe òkú orí ìsìn tàbó lọ sí àwọn àárín ìfẹ́ tí gbogbo tó kó wà ẹni tó fẹ́ fún kí ni ó ṣe ṣẹ̀rí àṣọ tí ó ṣe yóò ṣe ìsìnkọ́ ọ̀rọ̀ yóò wá ìtọ́sọ́nà lọ́dọ̀ ẹni tó lóko tó fẹ́ rà ẹni tó lo owó tó fẹ́ fi rà á tó sì ní òun gangan tó fẹ́ rà. Sáré tó gba àdìsí ìfìkọ́ wọn ni Anábì wọn kọ́ wọn ní ìfìkọ́ bígbà tí kọ́ wọn ní Quran. Anábì ní kẹ́nikẹ́ nínú yín bá pinnu láti ṣe nǹkan kó yan nọ́bílà rákà méjì rákà olùkú. Tó bá ti wá yan nọ́bílà rákà méjì tán rákà alákọ̀ọ́kọ́ pàtíà kan súrà tó bá rọ̀ lọ́rùn rákà ẹlẹ́ẹ̀kejì pàtíà kan súrà tó bá rọ̀ lọ́rùn tó bá lọ́bí ò dákọ̀ súrà kankan tọ̀lọ́lọ́ ayọ̀ ẹ̀rọ tó bá tó wá sálámà tán ànábì ní kó sọ ẹgbẹ́ ọ̀pọ̀ ọ̀hún mọ̀ فإنك تقدر وفإنك تعلم ولا أعلم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أنا أقدر أمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك فيه وإن كنت تعلم أنا هذا الأمر ṣáàkùn rí ìbí ní wọ́n máa ń ṣíjú àti bá ti àwọn kámọ́gbàgbé ìwáyà mẹ́rin àájìrì yìí wà àájìrì yìí fàtìríkùrú àmì wàtìríkù ní àdìrú wà ìbéèrè ní àlèkọ́ ìrọ́ àìsù káàdùn túmọ̀ sí ni ṣe ìbẹ̀rẹ̀ ní sọ́ọ̀kì ló jẹ́ kí lọ́gbọ́n ti wà bá alìkù kan bẹ̀rẹ̀ rẹ̀ tó mọ̀ kí ni àwùdí nìbí ìtumọ̀ rẹ̀ ni pé tọ́lálómi ẹ̀ ìwọ́pọ̀ náà àmẹ́sì ní kẹ́kù lèé ṣọpọ̀ alábìnrin àlọ́rùn mọ̀ ẹ̀rẹ́ ọlọ́run èmi àtà kí irú ká mú wáyé tọ́sọ́nà rẹ̀ èmi níta pẹ̀lú mọ̀ rẹ̀ wà àtàkì dírúkà lè kúdé rọ̀ síkà pẹ̀lú agbára rẹ̀ wàyí náà kà sáàlá wà áfíkà rẹ̀ fọ́nbíkà làbí mọ́ ń tọrọ nínú oore rẹ̀ àjùlọ rẹ̀ oore rẹ̀ àlàbí tó gbogbo lọ torí pé ìnáka sáàlá ló wàlà ìwọ ló lágbára èmi ò lágbára wà á ń ta àdìláàmù ìlú yóò irọ́ ló lu mọ́ gbogbo nǹkan tó pamọ́ ibi tí mo lọ èrò kankan ní àmọ́ ìwọ́n mọ̀ kedere lójú jẹ́ àlọ́ọ̀rùn torí náà rẹ ọ̀rọ̀ ìrẹ́ àlá ìkúntà tààlà tí rẹ bá ti mọ̀ wípé àmà àádàlẹ̀ amúrọ̀ tí mo fẹ́ dáwọ́lé sí ilé nínú ẹ̀sìn ni wọ́n á ṣe àtìṣẹ́ ní ìní wọ́n á sì láti amóyí àti gbẹ̀yẹ alámọ̀rí ni wọ́n tó dé rù mí kádà rẹ̀ rẹ̀ fún mi yóò bọ́ sí wáyà sírí ní wáyà sírí wú ní ṣé ní ọ̀rùn fún mi tó mà bá rí kejì lẹ́yìn náà kò fún tó ṣùgbọ́n tó wáyé o ti ma ìkún jàkàlà tó mọ̀ pé ọ̀nà àbàlẹ̀ amúrọ̀ àdáwọlé ní tí mo fẹ́ bẹ̀rẹ̀ tí mo fẹ́ dáwọlé ṣáàrùn ní orí ibú mi mú mi ibi ibi ní inú ẹ̀sìn ni wọ́n máa ṣe àṣẹ ní ní wà láti amúrí àti gbẹ̀yọ̀ ọ̀rọ̀ mi fásitìfù a nǹkan náà jìnà sí mi lé kúrò lọ́dọ̀ mi láti ó bọ́ sí wà fìrí fún mi a lè náà gbé jìnà sí nǹkan náà

yẹn pé méjì ló ṣe ònílérè lọ́jọ́ kó ṣàdúrà nìkan àwọn tí ó mọ bẹ̀ yẹn ó lọ béèrè ìjókòó yẹn dá wọn ní kòkó dáadáa ọdún mẹ́wàá tí ẹ̀ bá gbé kòkó ló dá tó ọdún mẹ́wàá kòkó ló pẹ̀lú pé àwọn onímọ̀ ìjìnlẹ̀ sọ pé òkúta wà lókàlẹ̀ tí gbogbo kòkó ẹ̀ bá ti kàn òkúta yẹn yóò tẹ́jìrìbà experience wọ́n ti sọ̀rọ̀ ẹ fún ẹ wọ́n ló wàá ṣe calculation pé ten years náà ṣé màá ti pawó mi ó ti tó ṣùgbọ́n wọ́n ní ọdún mẹ́wàá yẹn kò gbó sùúrù wọ́n lè wí pé tó bá so láàrin ọdún mẹ́wàá tí kò gbó sàmúkọ pé abẹ náà yóò gbà ó ti gba nọrọ nìyẹn oko yẹn ètò pọ̀ níbẹ̀ o máa wọ bàtà kò ní ta o kí ni wọ́n gbé bàtà tí wọ́n tẹ̀sẹ̀ alábọ̀dọ́rù ẹ́ búrúkì máa wọ búrúkì èjò pọ̀ bẹ́ ohun níjẹ́ òun ní ìbàbá kìíní ó ti ṣiṣẹ́ lọ bá àṣẹ́jò kan ti dé ní mọ́bàbà lẹ́yìn ó ṣẹ̀rí ó kàn bẹ́ orí èjò ní èjò pọ̀ lóko yẹ ohun ó sì máa orí igi kó máa pín tọ́ sí ọrùn ìwà tó lọ sùkúù ti máa ń pé ó máa lo face guard ṣéjò yẹn bá pín tọ́ face guard ni ó bá ó àwẹ̀ option tó bá wá ń pinnu tó pé máa lọ oko yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá ṣàdúrà yìí tó bá bọ́ sí oríire fún ẹ tí ò bá bọ́ sí òtún ọ̀kọ́lọ̀ sí ní òní bọ́ọ̀sì yẹn kí wá ṣọ̀rọ̀ oko nípa tẹ́ràn oko lórí ẹ̀dọ́jọ́ business if want to invest ilé epo pọ̀ pé eh, ẹ̀rẹ́ tó ti wọ 1000 naira 800 and kìíní jọ 700 and 28 bá ti ń dunú pé owó epo lọ bá tọ́rẹ̀ ó tún ti padà sí tọ́rẹ̀ à bísínẹ̀sì ìdá má rọ̀ ọ̀ṣì lọ bẹ̀ pẹ̀lú ló ń kọ́ lé fún nígbà tó bá fún aná wọn rẹ̀ sí mílíọ̀n ó máa dúró two fifty million ló wà lọ lọ ṣe é sì kọ́ ìyí tí àtúláì ṣe tó lálù bá rí ta ìwọ́ lè ṣe tó jẹ́ wípé èèmọ̀ tó jẹ́ wípé òkúta àwọn èèyàn oníyàlé epo yìí ẹnìkan náà òkúta sí ọ. Ah, wọ́n ti lọ gbókúta sọ́jà àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ pé òkúta ni wọ́n fi sọ́jà àwọn fún ògbókúta kankan lọ ronú ọjà míì tó máa ń tàkó náà lé lórí tó ṣe sí ara tó bẹ̀rẹ̀ ẹlòmí ìyàwó nìkan tí wọ́n ṣe sí ara ìkìlọ̀ ànábì ò sọ pé yóò lálàá tó bá rí funfun ó ga tó bá rí dúdú kò ga tàbí tó bá rómi ó dá tó bá réjò wọ́n ṣe ẹlẹ́ẹ̀kejì wọ́n yé bá nìran ṣe torípẹ́gbà táwọn afá kan gbọ́ pé ah wọ́n ti fi ṣàlàyé súnà débi pé ìtì ara lábọ̀ ṣe kí ló ló ń fẹ́ àbọ̀ ṣe ìtì ara ó rèé sí ìgbà tó bá sùn lóru ló àárọ̀ ọmọ tó fẹ́ fẹ́ yẹn tí a bá wọn ṣọ́ lára yóò àjẹ̀mú níwájú ọ̀rọ̀ lára torí wọ́n ti sàtàkùsà náà tàbí kò bára rẹ̀ ń gbogbo yẹn gẹ́gẹ́ tí gbogbo gbogbo wá so àrí wá pọ̀ lọ so pé a ah, kọfí o bá tún ní kọfí pé wọ́n nílẹ̀ yóò wà fún kọfí àjọ̀dún ní nǹkan ọjẹ́ ṣe é ara wọ́n ṣe fún ẹ̀ nítorí náà ṣàkíkí súnà ṣé gbowó ṣé wọ́n sọ pé kó lọ dé lórí àpáta ṣé wọn ní kó lọ sí agbèjù dákẹ́rẹ́rọ́ bí tẹ́nìkan kan ò ti gbọ́dọ̀ rí ní kó ti lọ fà sọ pé kó lọ dé omi tó fà sọ pé lọ tó sọ pé aago kan òru ló fà wọn fún wa pé kó ó ti láwọn kan jọ ń sàdúrà fún olówó kan ọlọ́ọ̀jà ní èèyàn tó sọ̀rọ̀ wọ́n lọ láti nìkan síwájú àwọn ìṣàdúrà ẹ́ sàrújú ni á tẹ̀lé rẹ̀ kò ṣe ìtẹ́nà wọ́n kà fún fẹ́ gbowó lọ́wọ́ olówó yẹn kò lé ní bá lórí ewó ní bàbá ìtún ńlá síwájú ìlànà olówó yẹn wá ń ṣe Ruwan kan jẹ́ ní ọdún. Ọlọ́run gbàmọ́, ọmọdé ẹ̀mọ́nà kan ní kan wọ́n fún yí ní àwọn ẹgbẹ́ ìgbára ìta píjẹ̀ ìgbẹ̀lẹ́gbẹ̀lógún. Ó ti kálájọ tí mo wọ̀ láìpẹ̀lẹ́ ìgbẹ̀lẹ́gbẹ̀lógún àwọn fún mi hàn. Àkà àkà àkà àkà àkà àkà bá àjá. Wà láìpẹ̀ sọ́rọ̀ àwàdà. Ó jọ àwàdà ní ó ju arékè ìtàrí ní tó lè jẹ́ ká bọ́ lọ́wọ́ ìgbèmú ṣàìtọ́nù àmúṣọ̀rọ̀. You don't have any problem. Just do that and free your mind. Kò sẹ́ńtà fún ẹni títí ara àdúrà òní títí ara àtàná bí òní fún ẹ má jẹ̀mú. Kò ní sọ pé kó máa pẹ́yà àdàbà lóṣooṣù àbí ẹyẹlé tàbí kó máa wá kíka. Ẹ̀rọ ní gbogbo oṣooṣù lẹ́lòmíì wá kíka akíkà ní wọ́n ní kó mọ̀ tẹ̀sí ẹ̀ẹ́fẹ̀ sí ẹ̀yẹ́ máa lọ. Akíkà káwọn lẹ́nu kò. Gbogbo àwọn tí wọ́n fẹ́ yọ dúdú ẹ̀ yóò mọ̀ káwọn lẹ́nu kò ní. Wọ́n sì ti fún lóhùn tí ó lò, oṣooṣù akíkà ní òun wá sí. Bí ò rí níkà rẹ̀ yóò lè wò. Ìyájìlì nítorí àsìkò, wà mẹ́yìn ṣáàkì ṣe rọ̀ tó sọ ipé ká ṣe ìkọ́mọ́sílọ̀ ó jáde yẹn ọlọ́wọ́ aláwọ̀ yẹ̀ ń rú bí ẹ bí wọ́n ṣe burú nìyẹn ọlọ́wọ́ á ní أفتطمعون أن يؤمنوا لكم أفتطمعون a ṣe ṣàlàyé lánàá unfortunately mo reforming tí mo ṣe lánàá jẹ́ kí n tẹ́ pé kó sọ rẹ̀ ó kò parẹ́ ní ẹ̀rìkà àti ìkó jẹjẹ tó bá rí kọ́ bí ó dàní kó fún wa Dangote tó wà ní òkè Dangote ó dà lẹ́tà máa rí pé kí ni wọ́n pè kí ní jọ́fún lẹ ojú fóònù síngà bí ẹ̀ ló ti kíráàkì kò wá jẹ́ kó wà sensitive pàlẹ́ ọ̀kan parẹ́ ẹjọ́ tàbárí ẹni brọ́dà tó rí kọ́ ju tẹ̀sírí àwọn tó jọ tó lè fọ́wọ́dù ẹ̀sìn ẹ̀rí kọ́dù tó lè fọ́wọ́dù ẹ̀sìn àwọn tí mo lọ bá nígbà táwọn ti rí pé mo ń ju àwọn òwúlẹ̀ rí kọ́dù náà ó dẹ̀dùn níta náà àwọn ọ̀rọ̀ pọ̀ ń bẹ kò ní líǹkì mọ́ ti jẹ ta àti jẹ ìlú òní. Ọlọ́run ní táwọn bá ṣàlàyé láàrin ẹ̀ mo ṣe ṣàlàyé láàrin ẹ̀ lórí olóhùn wá bá mi kò sáà tàbí tẹ̀sírì ọ̀dì náà ẹ̀yẹ ẹ̀gbẹ́ jáde ẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹ̀. Táàbọ̀ lọ́kẹ̀ wọ́n ṣe lè yẹ́rọ ní. Báwọn lẹ́rọ pé wọ́n gbà yín gbọ́, Rasulullah, نعم وقد كان فريق منهم يسمعون كلام الله nígbà tó ṣe wípé apá kan nínú wọn ti tẹ́tí sọ́rọ̀ ọlọ́run tẹ́lẹ̀ wọ́n ti tẹ́tí sí kùránì túnmọ̀ yọ àrífúnà omi lórí tó ti bọ́ pa òré ta wọ́n ti bọ́ ìjì túnmọ̀ lẹ́yìn yọ

kèé ṣe tó bá lórí ní ẹni tó jẹ́ kí wọ́n yí pé kò yé wọn pé kò dà lọ́la nínú ní báàdì máa pọ̀ lúrú lẹ́yìn tí wọ́n ti gbọ́ yé ọ̀rọ̀ ti yé wọn ìfẹ́ inú wọn ni wọ́n tẹ̀lé wọ́n mú ní àìlẹ́ tó bí wà hún ní àìlẹ́ àmọ́ ẹ má sọ pé kò yé wọn wà hún wọ́n mọ tí wọ́n ń ṣe àwọn náà sì mọ̀ pé báwọn ṣe yẹn ò bá mú ṣùgbọ́n tí wọ́n fẹ́ ní ìfẹ́ inú wọn fẹ́ nìyẹn ìdí wọn fẹ́ nìyẹn ọ̀rọ̀ náà yẹ ò bá wọn lára mú wọ́n wá lọ yí ọlọ́run padà sí èyí tó bá wọn mú ọba mú wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ ti gbọ́ ọlọ́run yé tán wà ń mú wọn sì تزوج إناله الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا ṣùgbọ́n tí wọ́n bá padà sọ́dọ̀ ara wọn tó kú àwọn nìkan tí ó ká mú mi níbẹ̀. Ọ̀run àwọn bára tó há ti fún òun ẹ̀ ń bá wọn sọ bíbá àbájá ọ̀run àìlẹ́yìn. Nǹkan tọ́lọ̀ wọn bá ṣípa yẹ́ òyìn. Ṣé ṣe pé ìdálọ́sọ wà mùsùlùmí? Ṣé ṣe wà mùsàwẹ́sà tó jíbi ìdálọ́sọ? bí ẹlùmí náà wà sí ṣe ló máa bí ìsì tí ò jẹ́ kó ṣàlàyé ṣàlàyé orú nǹkan báyìí ibi tá a ti ń jẹun nìyẹn <laughs> ẹ sì rí bẹ́ẹ̀ yàrá tó sọ gangan ni ó mú oúnjẹ wà tí àwọn èèyàn bá gbọ́ ẹ̀sìn yé bó ṣe gbọ́ yé ìgbà náà gangan làwọn afá tó ń kọ́ mọ́ ṣé ó wà mọ́ ẹ̀ jẹun ó jẹ torí mo gbàgbọ́ ọ̀rọ̀ ni màá ṣáhún kọmọ̀ mi ó mọ ọba kà ṣùgbọ́n tí mọ pàtàkì ẹ̀ à ń lọ́wọ́ ọmọ mi ò ní wá lè jẹ́ ẹ̀jọ̀dọ̀ ẹ̀yà mi ẹlẹ́ ń tèdọ́wò fọmọ ilé tí ó ilé tí ó kù ní wá tẹ́bá lọ ilé fara rẹ̀ wọ́n ó sọ náà tẹ́tẹ́ ṣèdánwò àmẹ́ àmẹ́ mo ní kó lọ́ọ́ bá ń bá rẹ̀ nìkan ni tó òun lè sọ níjọ́ wà ẹ́ sì pé kọ́mọ lọ bá rẹ̀ nìkan ó mọ pàtàkì sùkú kò mọ pàtàkì iṣẹ́ ìdánwò yẹn tẹ́ bá lọ bẹ́ẹ̀ ni ìdánwò wo yẹn ti ṣe é lóṣù rẹ̀ àwọn èèyàn wà dáadáa wọ́n béèrè owó wàhálà fún àyẹ́ pọ̀ jù jàre tí sọmọ̀ bá kí wọ́n ní kò ní sálé ní ohun gan tó wọ́n ń sáré wọ́n tó sáré jà fún àyẹ́ lọ àgùkọ rẹ̀ ní òkan ṣe òṣìgbà ní gbogbo fìlà ẹlẹ́gbẹ́ tí ló ti jẹ dàbí gbàbí ó fẹ́ kọ́ ọmọdébí náà tó lè ṣe gbogbo bàtà ẹ̀ ló ti ń pèrò ẹ̀rọ àtàbí ẹ̀ bá wọ́n pè ẹtún wọn tó lọ fi wé látà ní pè ní kí ló fà á kò yé ṣùgbọ́n tí ó tó bá yẹ olóòmọ wa yí sí ìgbọ́nà ọmọ ẹ̀yà ìsáàtù lọ́wọ́dì àbúgbọ́nà ọmọ ìgbà tí wọ́n dé láti ṣùgbọ́n àwọn ń sọ bá wọn lé nílé pépé tí wọ́n ń kọ́ ẹ̀ṣẹ̀ṣẹ̀ mọ́ ní Sudan dọ́là lẹ́ẹ̀kí kọ́ ẹ̀lẹ́rẹ́ tí ó kọ nínú àwùjẹ́ nìkan ni àjòmíyà ìfẹ́ta ní kò sí ẹ̀sánwó gbogbo lọ sí Egypt wọn máa rẹ̀ tó kọ́ ọmọ lọ Egypt láti èrò wọ́n wọ́n sanwó flight tí wọ́n ń gbé ọmọ wọn jẹ tí wọ́n jẹ kí lẹ́yìn kọ́ wọn láwùjọ ajúrù kí lẹ́yìn kọ́ bí ajúrù níyà ṣùgbọ́n àwọn òbí ní ọmọ pàtàkì áṣìlù ní yàtọ̀ ẹ̀kọ́ yẹn kọ́ náà rù ó jẹ́ sí ọ̀rẹ́ wọn kan tó wà ní bá ní my children and igi ní ah! ọlọ́run tó gbàdúrà rẹ̀ náà tó gbàdúrà rẹ̀ náà tí ní ìlà rẹ̀ tí ní pàkàwé the import so far ní US ní wọ́n máa ń sanwó ẹ̀wọ̀n tó wákùrá nítorí láti Egypt wọ́n ò fi wọn wá sí Amẹ́ríkà wọ́n wá máa sanwó tabua owó túùlù fún wọn pé kí wọ́n jẹ́ káwọn ọmọ wọn hákùrá níbẹ̀ ìrántíìsì tó wà ní ilẹ̀ dánbì dígbò tí àwọn ọmọ rẹ̀ àwọn tó gbọ́n wa lónìyàn afán àwọn ọmọ ẹ̀yìn tó ẹgbẹ́ ni ẹgbà gbàdàdà ọba àwọn ọmọ rẹ̀ tó kó wọn sọ́dọ̀ tó bá kọ́ wọn kúrò nílọ nípa òun jẹ́lé oṣù mẹ́lú ìṣe. Àbá, mo ti jọ̀dá àwọn ọmọ ní fún mi ní fún yé láì táwọn ti ṣùgbù gbé, wọ́n fẹ́ wàhálà wọn ẹgbẹ̀rún sọ́dá àpá jẹ́lé oṣù mẹ́lú. Ọ̀dá mi já pọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí tó wá lè ṣe ó kéwù jẹ́lé oṣù mi ni wá ké. Ọmọ mi ti ṣe wòlímọ̀ kò ṣe wòlímọ̀. Torí pé wàhálà tó yẹ kó ṣe lórí ọmọ yẹn kó bí mọ kí o ṣe àbáàdì ní pa lọ́wọ́ ọmọ sáwọn ṣe ààrẹ ẹgbẹ́ ọmọ gbàtà lórí àtàlúrí torí gbàtà ríra kàlà lọ́fàtàlà fún ẹ̀rẹ́ ẹ̀dá gbèsè wọ́n kàn ní pa ọ ọmọ tó ń lọ sí nọ́sí primary school lórí èèfọ̀ apple state and capital tó kó bá tẹ́ẹ̀sì fún tó kó gbogbo oúnjẹ sí ó tún wá ní kó fún tíṣà rẹ̀ ó tún fi sẹ́ẹ̀sì nǹkan fún òfun ní sóbò ọ̀la òfun ní kùnú ọ̀túnla òfà kùnú jẹ́ ìjọ mẹ́rin òfẹ́ ìfún àjẹ tó dínkù fún oúnjẹ ìjọ márùn-ún òfun lẹ́yìn láìsí ìjọ mẹ́fà òfẹ́ wà ránṣẹ́ ìjọ méje bóòlù òṣè ní mójú tó mẹ́ ǹjọ́ wo ló ṣe fà fà ní. ọjọ́ tó mọ̀ wá wà kọ́ òṣùwà lórí wà. ẹ̀yin àfà tó kẹ́dìtì tí wọ́n fi pè nílé àmọ́ àwọn olówó ń fi ọ̀ṣẹ́ fóònù rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn fi pè ètò ìjẹ̀jẹ̀ àmìlẹ́nu ni láti ìjọ tuntun bẹ́ẹ̀ àbákòókè ẹ̀kún jẹ lọ́nà wọn kò wá mọ́ báyìí wọ́n kò wá mọ́ sọ̀rọ̀ bí lẹ́yìn ìbàbá ìmọ̀mù yẹn lóbi ní báàkì kan ló gbé báàkì kan ní bàbá ìmọ̀mù yẹn gbé wọ́n fún wa ní báàkì méje ẹnìkan gbẹ́jọ̀ kan ìkà ìka ìka bàbá mọ́ ni ẹ kèé níbi lọ́bù kankan torí àwọn tí kan kí owó mú ní ìlọrin wọ́n kó bá ìfìráìtì méje ẹ̀ lè sọ pé kókó mẹ́ta ẹgbẹ́ wọn ó yẹ pé èèyàn bú mi ẹ̀rù pẹ́ kọmọdé kò fọ́wọ́ bú kọmọdé bí jẹ́ títà sí gbowó oṣù lẹ́kùn fífíìm ló wà àtẹ́ntó níyàwó tó bímọ Sẹ́gbẹ́ ilé tí o ní ló tí ó kò sí. Orí ìkankan aṣọ jákùn tí wọ́n tó bá ṣe ẹ̀rí àgbàtò sáàbùn àkókò rẹ̀ lọ́wọ́ àwọn jákùn yẹn wá ń jù. Wọ́n á tó rẹ̀ sí lé ó jẹ́ kó ń àwẹ̀ oṣù kan péré ìyàwó àtọ́kọ́ òbòrò jẹ lẹ́yìn àwẹ̀. Ẹgbẹ́ wá pé ilé ìwé burúkú ni kò jọ pásítọ̀ náà kò lè jọ mú. Àyàtọ̀ síra. lọ́dọ̀ mi ìlú máa tó gbé lẹ́gbẹ̀ṣì fún mọ̀ ọ wà bá ní àdá òmìnirò tọ̀tánì kéèkó bá pàtí mọ̀ gbé wá omi ní mú àmì a ti jí wà ún gẹ

kò sẹ́ni problem kò sẹ́ni ó fẹ́ ọ̀fẹ́ àmọ̀tọ́ wà sí rẹ̀ àmẹ́rin these are the things the scholars and I've been saying it for more than ten years ó ti pẹ́ àwọn afáfẹ́ ń wò yẹn àwọn tó bá sí ẹ̀yìn lẹ́sọ̀ bí ó ṣe rí ní àwọn afá tó ní jókòó tó ń kọ́ orí kéwòn tó ní wọ́n ní àkòtí sí iṣẹ́ àfá ó wà iṣẹ́ àfá ní ká kọ́ ọmọ lẹ́sìn tó bẹ̀rẹ̀ lórí alifbata fáyìí kájókòó ti kákọ́ wọn ìgbà bá yóò wá jẹ tí ó fi lè kọ́ mọ̀ yẹn dáadáa àwọn afárá wà níbẹ̀ yẹn lójúṣe wà ní gbogbo tí ó ti óyé wa ó kúkú jẹ nínú mọ̀ ń sọ yí inú mi ni ó ṣe fún rú وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعض إلى بعض قالوا Ìjọ́ àtàrí káàkiri jílà lẹ́bàá rán sọ yìí. Àwọn Mùsùlùmí orí wọ́n mọ̀ pé ọkùnrin wọn wọ́n mọ̀ jìnà lákàyè wọn mú, wọ́n mọ̀ lọ́gbọ́n wọn lóye. Tẹ́ bá lọ sọ fún wọn tí wọ́n mọ̀ fi bá wọn ṣe fàǹfà lẹ́yìn.

máa fọrùn láti inú ilé àwọn ìṣúbà tí pọ̀ jù gbangba látàtà ṣàfẹ́ èéfí orí náà ní ọ́fí jìyàn ní ọ́fí ń tàkàkò ẹgbẹ́ iná ẹ̀lẹ́ wí báyìí nígbà náà gbà yá àrẹ́nu wọn ẹ má jẹ́ wọ́n orí ta òwe ta ẹ má sọ fún wọn torí pọ́pọ̀lọpọ̀ sàáfí ò lè kà wọn ò lè kọ́ tó ní ẹ fi pamọ́ tẹ́bá ti dọ́dọ̀ wọn ẹ ṣe dúdúkú bí olúndùn bí ẹni bẹ́ẹ̀ gbọ́n tí ó ń wí tẹ̀lá àkókò lọ́dọ̀ wọn ò ní sọ pé ọlọ́wọ́ lọ ń pàṣírí yẹn nínú kùránì ìjọba tó wá sí ọlọ́pùn tí bọ́wá mẹ́lọ èèmọ̀ rẹ̀ ooo bàbá bí i àwọn yẹ̀rú bí àdájọ́ wọn tó máa lórí àtúnàwó kàlàyà àwọn ọmọ ojú ànábì kìí ṣàìsàn kó lóko ẹ̀kọ́ kan náà pè lóṣù ẹ̀ńbà jẹ́ tí ó bẹ̀bọ́ yẹ ọba ní fún yẹ rúdí àti nàzára ànábì wọ́n mọ̀ bí wọ́n ṣe mọ ọmọ bíbí inú ara wọn torí sọ pé ń tòun tàwọn sàábé ẹ̀. Tàwẹ́ta ìjìlá tẹ̀kúrá, yá àrùkúnà wọ́n máa rántí wa Mùhammad, ọ̀rọ̀ ọ̀rọ̀ ìwọ̀n gbára, kámàrí àrùkúnà àdìnà àpọ́sẹ̀ mọ́mọ́ wọn.

tọ́lọ̀ sọ pé yíṣà ti sọ fún wọn wà mú bá ṣèrọ ń bèrọ sí ní ìyá sí ní dáàbì fún muhammad ló sọ́kù sọ fàlànà ìjà àwọn èèyàn náà ti kọ́ ọdún láàbà pé òun bàbá náà bí dé wọn ní jẹ́mi májíkì lọ́rẹ́ ní ṣe àdàkúnbẹ̀ ṣáàlá ọlọ́run wọ́n mọ́ ìyá túnmù náà wọ́n fi pamọ́ àmọ́ tó ní wọ́n ṣe fi pamọ́ tó ànábì padà iṣẹ́ bá lọ sí ìtọ́lọ̀ ìran tó padà kárí ayé ìlú wọn yẹ̀rú bí yẹn gangan gbogbo ìjà ní ní ìjà padà sí ìlú 1948 ló bẹ̀rẹ̀ ọdún wo ni olóbẹ̀rẹ̀ 1948 lágbàáyé roman ọ̀fún ẹ̀yẹ̀wú bí ó ṣe ṣìṣì ọ̀nà gbáńbẹ̀ ẹ̀mà ayẹ̀wú mọ̀rù lọ́dí ọlọ́pàá àrólékejì láyé àmọ́bí láti dọ́gbọ́n mọ̀rù ti gba Jerusalem ọ̀fún ẹ̀yẹ̀wú bí ó ṣe ṣìṣì ọ̀nà gbá ìyẹn ni pé ẹnu ò tọ́rọ̀ torí ábílù làwọn mùsùlùmí ṣe ìgbà tí wọ́n mú ń gbé ogun pàǹpẹ̀ ní harbosọ̀lá ilé ìgbòrò sọ̀rọ̀díyà ni àwọn sọ̀rọ̀dí yóò the crusader àwọn Richard Lion àtàbà bá ń lọ tí wọ́n wá láti Europe alìmòró àsọ̀rọ̀díyà that crusade war chairman nígbàtà wà gbẹ́gbẹ́ ní ti à ń kọ sọ́nkọ̀ pé orí kan wà ń bẹ̀ ọ̀nwọ́ Christian soldier ọ̀nwọ́ Christian soldier marching up to war in the cross of Jesus going on before. Emma, Emma, you Ẹ má tẹ̀síwájú, Peter, má tẹ̀síwájú, Kristẹ olórí, ṣàtẹ̀jú má Jésù tó tẹ̀síwájú. Ẹ̀fẹ́ ni ó lẹ́bùn wọ́n jẹ wá ń pa. Ọ̀pọ̀lọpọ̀ MSN nígbà yẹn ní Sùwà, ah, ọlọ́pàá ni kí àwọn brọ́dá sí àwọn kan wá láti Ìbàdàn ó jí wọ́n ti là. Wọ́n wá lọ ṣe Muslim songs of praise ọ̀rọ̀ láti gbòlù ọgọ́ ẹ̀rẹ́gbẹ̀ 1979 1980 wọ́n á ṣe ti wọn àwọn ẹ̀ ló mọ̀ wé àwọn ní senior prefect tí wọ́n bá ti fọ́ àwọn àbá ní sọ́ńsọ̀ pèsè lẹ́gbà ní Monday to Wednesday àwọn náà mẹ́ta tó á di Thursday Friday old sọ́ńsọ̀ pé yẹ́sọ̀ fọ́kọ̀ pé tó bá ti gbé ìyẹn jáde ti mú sí akọ́lá lórí ọ̀rọ̀ tó wọ́n tọ̀ pa àwọn oníṣẹ́ bàbá nira wọn bá fi ìlú lálẹ́ ìyá lè tó bá tó bá fi ìlú lálẹ́ máa gbàgbé ọkùnrin lọ́sọ̀ọ̀sọ̀ wọ́n sápa àwọn kan síbẹ̀ sọ́nsọ̀ pé wà ní wọ́n ṣe ní àkáyọ̀ wọ́n wà ní ẹ̀rẹ̀ sára ẹ̀dẹ́ bí pé ìpín ìpàdé wà sí ìjọba àkọ́sọ̀ pẹ́ ẹ̀rọ tó kù wá sí wọ́n wá ní ìgbọ́n bá pọ̀ pọ̀ sí orí ti mùsùlùmí yẹn lọ́rẹ́ ti di náà sí nínú

abdulhamid abẹ́yẹnà ayúbí sọ̀làmùdé ayúbí ló padà wá gbàgbẹ́ tó lé wọn lọ ó ti ẹ̀kọ́ wọn lẹ́rù àmọ́ kò jẹ́ wọn ṣe é torí bá a kà ní pé ìgbà tí wọ́n kó gbogbo àwọn jagunjagun wọn síwájú sọ̀làmùdé ayúbí ó ń sunkún jẹ́síkà nìyẹn àkóso sọfìlì kìtì àtàwọn míì tí wọ́n kọ ìtàn wọ́n ní wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó ń sunkún ìyẹn ní ààrẹ mùsùlùmí ò àléfà jọ́nà ó ní ìdí tó ń fi ń sunkún ni pé òun wò pé tóun ti wá dọ́nà ni tí wọ́n fi wá kó àwọn èèyàn gúnlẹ̀ níwájú òun báyìí a ń tó tó làkọ èyí tàbí ní sọ níjọ́ náà ní maka ẹ̀jẹ̀ ní ìtúsẹ̀ kálukú mọ́ lọ ti wá nìyẹn ṣùgbọ́n jọ́nà táwọn kọ́ gbé fílípítì tó sàlàyé pé oyún tó wà nínú wọn la inú ìyá rẹ̀ wọ́n pa ọmọ rẹ̀ jáde wọ́n tún bẹ̀ pé ó lè padà jáde àwọn mùsùlùmí sáwọnú mọ́ṣáláṣí ó ní wọ́n in fact áfíkù yẹn mo kà á when I was in primary five if I'm not mistaken ní ìmẹ́ntọ́kọ̀ áfíkù yẹn ló pépà gbà ìfẹ́ àgbẹ̀ sketch gbogbo ẹ̀ ó kọ́ was writing some things in history ni mo ti kọ́kọ́ kà á wọ́n ní ẹ̀jẹ̀ wá gba inú mọ́ṣáláṣí ní Jerusalem gbà yẹn débi pé ẹṣin tí wọ́n bù wọlé ẹ̀jẹ̀ mú ẹsẹ̀ ẹṣin yẹn the children ò parọ́ mọ́ ń fọ́ orí wọn lójúrí kí ni ìdílé ẹ̀rọ ìdájọ́ ṣe bẹ́ẹ̀ ọ̀la sọ láàárọ̀ yẹ generational disruption orin tó wọ́n wá ìgbà wọn ní wọn náà máa wọ́n ní ìyẹn pàrọ̀ Wọ́lá ọ̀rọ̀ bèèrè wọn ni ìdá pàlàmà òòrùn. Ìgbà ní bá ti dọ́jà ọ̀dájú, kò sí tí ò lè ṣe, àwọn Mùsùlùmí àìṣọ̀ dájú. Ẹwù sọ̀rọ̀ bí ìlú bí pé kó o parọ́ ọ̀pẹ́ ah, tó wá ti jọ náà ni. Tó ẹjọ́ ẹgbà Mùsùlùmí wíkẹ́ẹ̀, ìfì sọ́tọ̀ wíkẹ́ẹ̀. Ìtàn tí ó, tí wa sọ fún òṣèṣọ́ ó pọ́sùmù kí wọ́n sùn mí fún 8 beach torí wọ́n rò pé èèyàn kórìíra wọn sẹ́lẹ̀ àwọn èèyàn náà we are just far history ti muslim very very dùn ṣe bí mo sọ sí Egypt method tí wọ́n fi stọ́ọ̀pù tí wọ́n máa fọ ọmọ rúbọ lẹ́tà ni wọ́n ti sódò náà Muslims don't colonize Our Muslim man sets away your free to adopt the religion of their choice. So pé bí Egypt ṣe wà yẹn nígbà náà, ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn owó ṣáájú, ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn bíṣọ́ọ̀bù, ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn power, Àwọn Mùsùlùmí gbà tán fi délẹ̀ wọn ò pa wọn. They left them. Wọ́n fi wọ́n lẹ̀ àwọn kìtìtùn. Wọ́n fi wọ́n lẹ̀ náà àwọn àtọ́kìf wọ́n fi wọ́n lẹ̀ sínú àwọn kanáàlì tí a máa fi báwọn kábíkì máa jókòó sí ẹgbò ní tí a máa lọ yẹn àwọn apọ̀ ìgbàfà àwọn ọmọ ìgbòrò kọ̀tọ́ tí wọ́n dé Jerusalem àwọn apọ̀ àmìdì Catholic tí wọ́n wà ní ìgbónú ní wọ́n wà yẹn níbi àwọn tí èjáde nù wọ́n yẹn the Muslims the Muslims did not kill them they left them because of time ọlọ́run ṣe àwọn atọ́lọ́dọ̀ láàmù tẹ̀síwájú ní ìta adé abẹ́lẹ́ ọba alẹ́ṣẹ́ ọlọ́ìta wí tí ò bá mú tó ṣàforíjì rẹ̀ fún wa àtẹ̀yìn náà èyí tá a sọ tó bá mú kó mọ́dé wọn lábẹ́ kọ́lọ̀ kó fi yé wa kọ́lọ̀ kó fi mọ̀ wá dáadáa ọlọ́run ṣe bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا احسن وفي اخر حسنة وقنا صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته.